Bukky Jesse orí ẹ̀ dàrú orí ẹ̀ òpè orí ẹ̀ fọ́ orí ẹ̀ yí orí ẹ̀ wọ́ ó wà ókè ọlọ́run Oh, wà ókè I swear down ó ti gbàgbé ni ṣé bẹ́ẹ̀ lẹ́ni ká fọ̀rọ̀ justice for Mohbad lẹ̀ pé ẹ má lè ṣe é gbogbo yín kéyín jáde ẹlẹ́ẹ̀ má lè ṣe ẹ̀yin lẹ́mọ̀ọ́ ṣe ẹ̀ rí ṣe dọ́là àfilẹ̀ fún yín ká owó bóyá má lè ṣe náà ni ẹ rí ṣe torí pé olè ní olórí bù ní kàkà bẹ́ẹ̀ kí lẹ̀ ń ṣe ṣó lẹ̀ ń ṣe láàárọ̀ lọ́sàn wọn á máa pariwo á máa tutọ́ mo ṣọ́ pé gbogbo fóònù àti gbogbo àwọn tó yẹ kánú ilé ẹ̀ á máa rùn bó bá ṣílẹ̀kùn gan mo ṣọ́ pé òun rùn ìtọ̀ torí eyín ẹ̀yẹn kàn máa fọ ìtọ̀ jáde you are a very bitter soul you are such a useless woman there is nothing about you that is worth emulating I swear that nothing let's begin to count it you are bittered àwọn ọmọ inú ẹ àwọn ọmọ inú ẹ ló ń wá aṣan ló ń wá ọrùn ló ń wá gbogbo ẹ lé lórí meanwhile iná dẹ̀ ń jó wọ gangan lábẹ́ aṣọ ọmọ kan ṣoṣo tó bí tó ẹ kó gbájúmọ́ kó kó help kó help ẹ láti jáde nínú ìdè tí ìwọ fúnra rẹ ló fọwọ́ rẹ dé mọ́bẹ̀ because o tọ́jú ẹ̀ o dúró tì o ṣèyà fún awítàn sọ pé èmi back off nítorí evidence tó ní fún tààní àwọn ọmọ tèmi <laughs> are you joking or something you must be mad or something darling let me give you an information that you need to know today sórí ya Mohbad yẹn mo wà lẹ́yìn ẹ̀ mo dúró sẹ́yìn ẹ̀ báyìí kánpé ni kò sí kankan tí màá fi ṣe bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni mo wà lẹ́yìn ẹ̀ e gidi gan ni ẹlẹ́fẹ́lẹ́ petition yẹn ẹ lọ lẹ̀ àwa gan wà ẹ̀ gúnlé odidi ọmọ tó ti pọ̀ sí ọmọ tó ti bí ọmọ ọmọ. give your heart consent. nígbà tí yóò bá nírú ẹni yẹn ò lè mọ iye ẹni ó bímọ sáyé bẹni tó bímọ sáyé ṣe ọ̀nà ọmọ ẹni you lack empathy for your child no single empathy so how can you have empathy over anyone or anyone's child o ò lè ní empathy kankan you can't you can't you lack it òye orí ò pé ò wá òkè ò normal and it's very obvious kò yẹ kó tí mo it's very obvious ìwọ Bukky-Jesse mi ní sọ̀rọ̀ jù ṣùgbọ́n kó mọ̀ pé mo wà lẹ́yìn mama Mohbad gidi gan ni kò sí nǹkan kan tẹ́ máa fi wúmọ̀ yẹn ṣe kò tètè yàn mọ̀ yẹn ń sìn orí ẹ̀ kó lọ pé dáadáa tẹ bá ń wá dna ẹ lọ sí àkọtàdá ẹ ṣe bó ṣe ń ṣe kó lè bá rí bó ṣe ń rí kẹyẹ máa ṣe láńgbáláńgbá àti lògòlògò kẹ máa bí àwọn ẹni ẹlẹ́ni kẹ máa fi tajà lórí platform yín tẹlẹ ẹ ń ṣe ẹ ń ṣe favour tó jẹ́ pé ẹ ń ṣe orí burúkú ẹ ń ṣẹ̀sìn tó jẹ́ pé àwọn ọmọ ọmọ yín gan-an tó bá di ẹ̀yìn ọ̀la gan wọn àdínà yín fáwọn ọmọ yín rí ẹ̀yìn yóò fò yájà ti jà ti jálajàla jákàjáká jọ̀rànjọ̀ràn jìkìjìkì jákujàku idiot àwítán àwọn èyí yẹn ta á pariwo sí mi létí mọ́ dárúkọ mi kó máa pariwo rubbish sí mi tẹ́ yáyáyáyáyáyáyá máa pariwo bẹ́ẹ̀ tí gìrì gbé ọ̀dẹ̀ idiot ah get out then another thing ó ní ìdọkùnrin gidi nínú ayé ẹ tó máa gbọ́ ẹ jìgìjìgì so that gbogbo nǹkan tó ń kun ẹ́ lára tó ń jẹ́ kó máa gbónú ara tó ń ṣe tó ń mọ̀ á lè calm down hmm? ó ní ìdẹ my darling ọlọ́run ó ní ìdí ẹ̀ gan because ara yìí nínú jẹ́ kó máa ṣe bí ọ̀sìn rí ọ̀sìn dẹ̀ eh, ó ní ìdí ẹ̀ ó sì yẹ bẹ́ẹ̀ yẹn wọ́n á fẹ́ máa bá mi sọ̀rọ̀ máa mọ bóyá máa bá mi sọ̀rọ̀ ní àti òsínú class kan náà àsínú ẹgbẹ́ kan náà bí ti bá òun tanu sí pé mo dà orí ẹ̀ burú ni wọ́n tẹ̀wé rè mọ́ ibà fún ẹ̀ ni àwítàn sọ pé ah, àwọn ọmọ mi nǹkan tá a sọ kémi jáde sọ pé wọ́n sì bí kan nípò bàbá ńlá kú bàbá yàláyà bàbá ńlá anybody rè kó try shit pẹ̀lú àwọn ọmọ mi ó fẹ́ gbéná wojú ẹ̀kùn àbáyé ẹ̀ fẹ́ rún ó ti rún pa straight wọ́n bí èrè ìyá ẹ̀. eléyìí sàmúgà má wàá tọ́sí mi lára mọ́ o ó ti gbọ́ má bá mi sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ohun tútù ó ní kó máa pariwo bí ìgbà tí wọ́n gún ẹ̀ lábẹ́rẹ́ ìwèrè you fucking mad or something ọdẹ mi àti àwọn àánú sẹẹtì ni ìwọ kìíní dọ̀tí inú ilẹ̀ játijàti council flat ló ń gbé ìwọ tó ò tí ì rí kankan ṣe ní láì fún ẹ ọmọ ẹ zero ìwọ fúnra rẹ zero everything nípa ẹ zero olórí ibú lórí pé bàbá Mohbad máa fi ti gbọ́ ọdẹ.